Thank you. والجنة والتحكيم له ويؤمن بنا واليوم الآخر وليأتي الناس ما يحب أن وفي مسلم أيضا إذا رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم النار أخرج الشيطان بارك الله لكم في القرآن العظيم ونفعني الله وإياكم أن تكون الله ọba tí ọgbẹ́ ìwà pátápátá ọba àkọ́kọ́ tí o sì tó sáájú rẹ̀ ọba àgbẹ̀yìn tí o sì ọba mi ìmọ̀lẹ́yìn rẹ̀ ọba ọ̀pẹ̀ ṣoṣo ọba láíláí ọba tó ṣe ilé òun ló sún wa láti bímọ tó kọjá. تصديق غير جمعته أبلغ سبحانه وتعالى جمعته ثم جوزته غير الله وقال قال على الجاهلين جاهلوني في غيرهم ولا قوة إلا سواه ولا حول ولا قوة ọba tí a kọ́kọ́ bí òun ẹ̀ lọ bá ṣe pé ó ti kọ́ ìtàkọ́jọ́ pé ó ti parí ìgbàgbọ́ lórí ẹni tó bá ṣe pé ó máa ń fẹ́ fún ẹlòmíì gbogbo dáadáa tó rẹ̀ náà fi fún ayọ̀rọ̀ ọba yìí nínú ẹ̀kọ́ ìwọ̀n lẹ́yìn. Níjẹ́ ní tọkàtọkà pé ọ̀sẹ̀ ọba mi dá máa ń jọ sí lóru àfihàn ọba wa kan ṣoṣo. Ọba yìí ọba tí olórogún ojú ọ̀rọ̀ láwùjọ bẹ́ẹ̀ sì ni kò ní aláàbúrí. Mo jẹ́ ìta tó wájú wa, àyẹ̀fẹ́ wa, àlejò wa Muhammad sọ̀rọ̀ wa mo kàrà àlẹ́ ìwọ̀n àlejò ìjà àríwá ti dada múra lórí kága lórí lọ́mọ ìyá títí àlejò ìjà àríwá ti múra níbi ká níbẹ̀ fún ẹnu tó ti wá àwọn òṣèlú pé àtìlẹ̀ fún ara wa. àdìpọ̀ àbọ̀tánbẹ́lì sọ̀rọ̀ bá òǹtàrà àlẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ òun náà nínú àríwá ti dada lórí gbogbo àlàáfọ̀ ìyá yìí. olùwàbọ̀ àlejò kẹrẹ àti ìrẹ́pọ̀lẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn adé àwọn eléyìí rẹ̀ nígbà ìfò ìdílé ìlànà òfin ọba aláàfin dáadáa títí lọ fi ọjọ́ àkéǹde ẹ̀yọ́ tó máa wọlé o ìbẹ̀rù náà tó wá ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run ẹjẹ́ apáyọ ọlọ́run gẹ́gẹ́ bí ilé ọlọ́run ọba àlejòọ́lá nínú ẹ̀jẹ̀ wúrà ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilé mi máa kọ́ aláṣẹ ìbẹ̀rù lọ ẹwà dí àwọn àti dáadáa ẹ̀dá àbúgbé ẹjẹ́ ká mọ̀ pọ̀ ọjọ́ ayé òkú ṣùgbọ́n tó wà lóko wá wá sí ìdá ni alọ́ka ní ọ̀dọ̀ ọlọ́run. Tí a bá wo Mọ̀hábọ̀bù lónìí, ìṣòṣò àkọ́kọ́ ó ti di mọ́kànlá báyìí. Nígbà wọ́n bẹ̀rẹ̀ lọ pé bùràkíjà bùràkíjà Mọ̀hábọ̀bù bẹ̀rẹ̀ ní sọ báyìí lẹ́yìn ìyẹn bí ó ti wá parí òun lẹ́yìn ìyẹn. Ṣùgbọ́n kí lẹ́yìn ìkọ̀ọ̀kan wá ṣe ohun tá a bá ṣe yìí, òun lẹ́yìn ni àbọ̀ tá a lọ́ọ̀ká ní ọ̀dọ̀ ọlọ́run. Àrùn tí nípa tí ọkùnrin yóò ṣe kí ni nípa tí ọkùnrin yóò mú ọkùnrin yẹn kó lá tí ọkùnrin bá là á rí pé àwọn dáadáa wọn ní ìdí ọmọ àtẹ̀wé níbi kọ́là yìí òun náà ní kàmáàlì náà ìgbé ìgbàgbọ́ máa wọ̀ torí pé pípé ìgbàgbọ́ yóò tẹ̀lé sí ìpínlẹ̀ kan òun náà ní ìgbàgbọ́ ọlọ́run ọ̀lẹ́sẹ̀lá ní ìsọ̀rọ̀ ayé wà àpáwọ̀ ẹ̀rẹ́ tí o máa ń sá wa nínú sọ̀kẹ́ ìgbọ̀kọ́rí àti lókè. Òṣìṣẹ́ ọlọ́run máa ń da ayé mi àti lóko káṣíà yọ̀kí balẹ̀ àti máa yọ̀kí bolè náà ti lè. Ó lé ní kọ̀ọ̀kan yín àní ìpè lórúkàgbò òdodo. Àní tí ìpè ẹnì kọ̀ọ̀kan yín lórúkàgbò òdodo ni. Kí ni tí máa lè pé lórúkàgbò òdodo yìí? Ìyẹn pé láyé mú ìmọ̀ àná. Àní tí kàbẹ̀ nìyẹn pé ṣèṣe lẹ́yìn ìmán onígbà ṣùgbọ́n ìgbà pé ìwò ní ìpè àní káàlẹ tó pé nígbàgbọ́ ìjọba ẹgbẹ́ ìdáwálẹ pẹ̀lú múmi àlékún sí mi láti máa pè láti ẹnu múmi láti pè wọn láti máa ká lùdú láì láì lẹ́nà. àlékún sọ̀rọ̀ mọ́ àwọn ẹ̀sẹ̀ ó ní ẹnì kọ̀ọ̀kan ní àní pé lórúkọ àti òdodo káàkiri àyọ̀ ìpàdé àti máa yọ̀ ìpò ìdásí tó fi jẹ́ pé iye tó ń gẹ̀gẹ́ máa ń fẹ́ fúnra ara rẹ̀ iná ẹ̀ ó máa fẹ́fẹ́ lòlò. èyí tí máa ń wù ú ó ṣẹlẹ̀ tó ń rí dáadáa ni ó fẹ́ kọ́ ṣẹlẹ̀ fẹ́ lòlò. èyí tí ó fẹ́ kọ́ ṣẹlẹ̀ tó ń láburú kò ní fẹ́ kọ́ ṣẹlẹ̀ fẹ́ lòlò. èyí tí máa ń fẹ́ tí wọ́n ti ń rí inú wà iná ẹ̀ ó máa wù fẹ́ lòlò. ipò tí máa ń wù wọ́n máa tó wù sí iná ẹ̀ ó máa fẹ́ lòlò hadisi yìí àti ìtọ́jọ́ pẹ̀lú púpọ̀ ni bí a bá mú apá wa àánú àbẹ́rẹ́ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ àwọn oṣìṣẹ́ àwọn àdílà nígbà àwọn oṣìṣẹ́ ló ń lọ àdílù ká lè mọ̀ pé àti ìgbà olùgbà kúrú lè lórí àmọ́ ìkìnnà bí ìrọ̀lẹ́ ti ọ̀gbẹ́ ìdáàlè máa rọ̀ nígbà lọ́wọ́ yìí. ìdíje ìgbàgbọ́ ọmọ ènìyàn kí á tó fẹ́ kí mùsùlùmí má jẹ́ mùsùlùmí tí ìdájọ́ mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú gbogbo káàkà ní pé tí ọba ló ń lọ sí fún bàtà àti ọlọ́dà tẹ̀lé ẹ̀rọ pàdé wọ̀ pẹ̀lú. tí kọ́kẹ̀lẹ́ ọ mọ́ kọ́kẹ̀lẹ́ ọ da ẹwà ó fún náà yẹ. lẹ́yìn ìgbà ni wọ́n rí pé ìdí ọ̀nà ọlọ́wọ́ ni mo nífẹ̀ẹ́ ọmọ nìyí kiri bí ara rẹ̀. orí àtàwà ẹgbẹ́ àgbáyé nígbà wọn sọ̀rọ̀ yẹn kàdé ìwé bí ìlà ti ẹni tó ní sẹ̀lẹ̀ ọ̀ èèyàn ò ní fẹ́ èèyàn ò lè fẹ́ fẹ́ẹ́ kejì rẹ̀ ní dáadáa tó fi fẹ́ fúnra rẹ̀. ẹni tó wá ní kó nígbà lẹ́yìn náà tó sọ̀rọ̀ òun ni ò ní fẹ́fẹ́ ni wọ́n ti rọ̀ yálà ó fẹ́ di tàbí ọjọ́ jẹ́fẹ́ tàbí ó ọ̀rọ̀ lórí. torí kí ẹni tó jẹ́ àkáàtì ẹgbẹ́ tí wá ní sẹ́wà lò ẹni tó jẹ́ òǹlara ẹ̀dá ẹni tó jẹ́ olùpẹ̀pẹ̀ ẹ̀dá kò ní máa fẹ́ dáadáa ẹlòmíì pé dáadáa yìí ló. Kódà jẹ́ kí dáadáa yìí wọ́n má pọ̀ sí ẹ̀. Ó bá rí pé lọ́wọ́lọ́wọ́ tún ti dáadáa báyìí tí kí dáadáa wọ́n yẹ ó sì sùn ọ̀rá ẹ̀ lọ́ba dé. Pẹ̀lú tẹ̀mí yóò kó ìlà dáadáa tí ń jẹ́ lọ́wọ́ ẹ̀ lórí yẹn. Wọ́n ní ọ̀gá wọn ló ti gbádùn ó ti gbádùn ni. Kí ni ìtumọ̀ rẹ̀? Òbí ó gbádùn ni rẹ̀. Wọ́n lọ́pàá ẹ̀ sílẹ̀ tẹ́tẹ́ máa tọrọ bára ní. lórí kékeré láàárọ̀ ní ìgbòlá òfin lọ òkè dáadáa. àní tí wọ́n fi wọn káké tọ̀wọ́ bọ́ ọkọ̀ wà lọ́sẹ̀lá. èyí ti ń tọ̀wọ́ nípa pé mọ́tíláṣà tó lọ ọ̀rọ̀ ń tọ̀ ẹ̀kọ́ lẹ́yìn kí sùdí ọmọ àti. orí pé lónìí nínú àbọ̀ àti bùkà bùkátà mùtẹ́rẹ́bíàmù náà wọ̀nàmáwò ìlú sẹ́mẹ̀ káàrí ẹ̀mí lọ wá dẹ́ta kí wọ́n àti ìlú wa. Mo ní pé lónìí sílẹ̀ mọ́ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wá ti bàjẹ́ jù. Ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wá ti dàrú jù. Àtẹ̀mí àtẹ̀mí àtẹ̀mí nìkan ní gbọ́dọ̀ ìyẹn káàkiri ní. Àlàáfọ̀ ní èròmí ọ̀fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ wa mọ́. Owó yóò máa tẹ̀lé sí ọ̀fẹ́ tẹ̀ wá mọ́. àjọ máa sọ̀rọ̀ ká máa yọ òun bẹ́ẹ̀ lọ. Wọ́n ń ká lóko sáré sí ẹ̀sẹ̀ kẹrin. Ẹja ni màá ti láti dúró. Ẹni tó ń wù yọ. Bóyá láti òfin ṣe ìyàwó rẹ̀. Ọ̀rẹ́ ti ẹni tí ọ̀gá jù tí ó kù káàdà àwọn ọmọ lórí wọn. Nítorí pé kí òun di àwọn ọmọ. Yóò wá yin ariwo sókè. Ìlú ọ̀nà wa fún ìnira fún ẹni tí kí wù tí ò mo ní kí èmi àbẹ̀mí lè nìkan ní wúrù kí èmi nìkan lọ́jọba lọ́kẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lómi ìyàn ọ̀fẹ́ mọ́ ayọ̀ ti ẹ̀yẹ lọ́jọ́ lọ́dọ̀ rẹ̀ ayọ̀ ẹ̀ lómi ọ̀fẹ́ ìkẹ̀kẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé ti wá rí èyí tó ní à ń gbénu lẹ́sẹ̀ tí èmi wọ́n fẹ́ àwọn ọmọ ẹgbẹ́ wọlé ẹgbẹ́ sùn pẹ̀lú tí wọ́n máa wò ìtura ẹni wọ́n máa sọ ni tí wọ́n nílẹ̀ níbi ọ̀ma tó láàárọ̀ ni. ìyẹn kò ká dáa kó tún wọ́n parí lóṣù rẹ̀. wọ́n ní pé kí ni wọ́n fúlákà àti ẹnìkan lọ sọ àǹfààní ti ẹnìkan lọ sọ ọ̀rọ̀ tó àǹfààní ẹlòmíì. ẹni tó yá lọ́wọ́ yẹn olùkópa ló wà ní pé pẹ̀lú ìfọ́nà ọ̀rọ̀ tí wàá rẹ̀ ló ń sẹ́. ibi tó ń sọ ti rẹ́ ọ̀sẹ̀ tí mò ń wá pé owó tó yẹ kó ṣe lẹ́ẹ̀kẹ́lẹ́ ọmọ dà sí ọ̀rùn fún ẹ ọ̀pẹ. oṣù wa bẹ̀rẹ̀ sí máa bọ́ oúnjẹ jẹ wọn lọ́wọ́ bí wọ́n wá rẹ láti ọwọ́ ilé àdókè ìtẹ́rẹ́ ṣùgbọ́n ní ẹ̀rẹ́ pé ẹnìyàn máa ló lè fi dáadáa. ètò ọ̀gá àti láàrín kẹ́kẹ́ ìgbẹ́ àwùjọ ló lè mú kó kí àdéhùn yìí àtàtà àtàlẹ́kíyà náà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kùnrin àti bíbí ìwọ̀n àwùjọ. Wípé ta bá rí ẹ̀mí wọn pé á kò ní ẹgbọ́n jẹ́ kí ààbò ní ààbò ní ìrẹ̀fẹ́ láti máa bá ti. Ibẹ̀ láti wọ́n mọ̀ pé àbùkátà gíga kíkú ọ̀rẹ́ àwùjọ látara pé ta bá rí ẹ̀mí wa dáadáa. Táà mọ̀ kókè ìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ká máa bẹ́ẹ̀ jẹ́lẹ̀ ààbò ní ààbò ní. Táà mọ̀ kí ẹlòmíì náà ń bẹ ta ọ̀pọ̀ sílá rẹ̀. Ìwọ́n jẹ́ ìwọ́n mú jíjẹ nínú ẹlòmíì ọ̀wá ti rárá bàbá àdúgbò bàbá àmàlù jẹ ọwọ́ àlọ́mọ ìyá bẹ́ẹ̀ láàánú ọmọ ìyá nù irú ọmọ ìyá nù. ṣé kò sí ẹni tí ń jẹ sí inú tí ò lẹ́ni lẹ́nu mi sọ́nà ìdíje lọ́wọ́ ní ọmọ ìjẹ títí òkú ní fẹ́ fún ọmọ ìyá rẹ̀ ló fẹ́ fúnra rẹ̀. inú àdéhùn mi inú sọ́kẹ́ ìwọ̀n sí i. àdéhùn àwọn sábà ti sọ̀rọ̀ lọ́wọ́ ó ní ẹni tó bá fẹ́ kó dùn ìrẹ̀ sínú rẹ̀. tó sì bẹ́ẹ̀ yá ìjẹ́ sí ọlọ́run ọba wọ̀. irú ẹni bẹ́ẹ̀ àbòjú kọ́ ọba pa kí wọ́n pa á lẹ́yìn tó ní bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ tó kọ́ ọ̀gá lọ. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọba tọ́lọ́pọ̀lọ́ ọ̀kẹ́ nìkan wọ́n yẹ kí ìyànná máa yọ ipò àlùkàlẹ̀ gbogbo tó ń fẹ́ ẹ ó jáde láyé lẹ́ni tó fi ń dáadáa tí wọ́n ń fẹ́ kí wọ́n ti ló mẹ́rin ló ti máa kó ẹ̀ ní àwọn òwe. èdè kan ajá wọn tí mo bá wà lónìí. àárín èèyàn ni wọ́n sọ̀rọ̀ báyìí pẹ̀lú ìṣòro ló kù gẹ́gẹ́gẹ́. kàkàkà yọ ọ́ pọ̀ nínú ìṣòro yẹn bí ọ̀rọ̀ láti sáré láàrin yẹn lọ́wọ́ á sì dáhùn ìṣòro yẹn. èèyàn wọn pè lọ́dọ̀ àwọn ká nígbà àwọn ìpín yẹn wà tó sòrò sòrò kú dẹ́dẹ́dẹ́ òun wà á wọ ibi tó wọ́n ti máa mú wọn máa yọ lù nígbà yẹn wà tó nígbà yẹn ti yọrùn àyè àwọn ọ̀rọ̀ àbí àbáyé láàbọ̀ ọ̀sà àti ìjẹ́bẹ̀yẹ lórí sẹ́wọ̀n lọ́wọ́ tó bá yẹ kọ́ bẹ́ẹ̀ bá yẹ kọ́ yìí kí jẹ àti kọ̀kẹ́ ní ìdè kẹ́kẹ́ rárá yóò wá gbogbo lè ní sùúrù dànù ẹni tó ti pé nínú ayé rẹ̀ gẹ́ àti yọ ń fẹ́ náírà tí ó fi jẹun òun tó wá rẹ̀ tó tó ń bá lọ gba gbèsè bíi ten thousand three sí ìfowópamọ́ ìbá ti kú òun wá pèsè sí ikú yóò wá lọ wọlé lọ gbèsè tó ti tó pọ̀ sí pọ̀tẹ̀ balẹ̀ ní tí ó ń jọ ń fẹ́ ṣe àfẹ́ yóò wá wọlé lọ gbèsè ten thousand látọ̀jú wẹ́ nígbà wá fún ten thousand wa ó ti ẹ tí wọ́n dáhùn ìdí wọ́n dáhùn tí wọ́n bá bá yóò wá sí gbèrè tí èkó ti ní báyìí ẹ̀jẹ̀ má ṣe é ọ̀yẹ́ kó ló tún bọ̀ ẹ̀kọ́ sí àbùkù tètè o. wọ́n wá sí ìyẹ̀wò tí mo gbé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá sí ìwẹ̀lú bọ́ẹ̀ lè tún bẹ ajẹ́bí dẹ́rù yóò tún gbọ́nà. àwọn èèyàn wá mọ̀ fún ìdẹ́tún àwọn ẹ̀yìn wọ́n wá bá ẹ̀yọ́ wọ́n ti fa yá àwọn èèyàn jẹ́. eléyìí náà ọ̀nà báyìí láti wọn ní báwo èèyàn ṣe ń dákóso àwọn èèyàn. ǹjẹ́ wọ́n ní wàá mú ìṣòro inú àwùjọ tó kù wú nàìjíríà ọ̀gá rẹ̀. tó bá ti fi ń bí àwùjọ bá ti ari ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kéde tó pọ̀ sí nàìjíríà ẹ̀wọ̀n ni wọ́n wà. ẹni tó yẹ kó máa fi owó òkè yóò máa fi owó. tí ìjọba wọn ló ní ẹsẹ̀ ní jẹun rárá ilé ìjà ìjọba ọlọ́lá wọn ni òkú tí òkú bá kà yóò wọn lọ́la alẹ́ tí òkú bá kà yóò wọn lọ́la ẹsẹ̀ wá lórí wọn wá òkú sáàlì kẹwàá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń gbà ìlú lọ́wọ́ lọ́wọ́ ta ìlú lọ́wọ́ tí wọ́n fẹ́ máa ti wàhálà rárá. ọ̀la ìlú yìí ẹ̀ ló abẹ́ ti tẹ̀lé o. wọ́n ní kí wọ́n pé bọ́lá ti wọ́n ìlú àwọn ọmọ ọmọ ọ̀fẹ́ náà thousand lẹ́nu. Mo náà wá nínú ọ̀pẹ́sẹ̀ mi, sára wáyé lọ́wọ́ máa ń fi ta ọ̀rọ̀ wa. Nígbà tí a fi gbọ́ pé ọmọ ẹ̀yìn o, wọ́n máa ń gba five thousand kó lórí ẹ̀. Ẹ̀sìn bí lè pé dákúnmẹ́ iṣẹ́ ọ̀pẹ́sẹ̀ tó gbé yẹ ìsúmẹ́ntì lọ́ra. Ìsúmẹ́ntì lọ́ra. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá rí ọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n ti ọ̀rẹ́ àánú. Wọ́n ti rí ní ọ̀rẹ́ àyọ̀kúra ara wọn ọ̀nà ìbànújẹ́ bá wù yẹn ọ̀nà ẹ̀sùn bá wù yẹn lọ́dún yóò yà lọ. ǹjẹ́ nígbà tí wọ́n wà ló sọ̀rọ̀ nínú ìlú tí wọ́n wà ló sì máa yọ lórí kí káwọn máa tà í káàkiri pẹ̀lú ọ̀dẹ̀dẹ̀ ẹgbẹ́ àti àwọn èèyàn láàbù káàkiri látara tó kí ni lẹ́ẹ̀kọ́ ìgbóhùn sọ́wọ́ àti ọmọ ṣe tẹ́sì báyìí bí wọ́n lè lókè lọ́sọ̀rọ̀ lọ́wọ́ ṣe tẹ́sì ọ̀pọ̀lọpọ̀ tó máa kù skype fáwọn èèyàn lọ. bẹ́ẹ̀ ni wàá ta fi láàrin kọ́kọ́ máa fẹ́ra wọn. ikú ọkọ̀ máa tẹ̀wá sókè. wọ́n lọ rajà lọ́dọ̀ àwọn èèyàn tọ́lọ̀ tó rajà lọ́dọ̀ wọn. ìwé ni pé kọ́ bá dà fún wọn. ó tẹ̀wọ́ lẹ́nu láti fún mi ẹ̀yin ọjà yìí ẹ̀yin ọ̀rà ìtò fi ọjà yìí kò tí ìkẹ̀kẹ́ ní one thousand naira wọ́n wá ta mú pé eight hundred naira lọ́rọ̀ àlọ́ rẹ̀. ẹni tí wọ́n fẹ́ lọ pé ìwọ ọjà tó fẹ́ wá fún ìgbà yìí ìwọ fẹ́ lọ pé ìwọ ọ̀rọ̀ kí one thousand naira ìwọ wá ní wọ́n máa ní eight hundred naira lọ́rọ̀ rẹ̀. kí ló wọ wàhálà rẹ̀ kí lè lè tiẹ̀. ó sì mọ̀ pé èyí kò ká dà àwọn oníkàwé yẹn wọ́n máa wá káàkiri alówó àwọn sòwò bí ọ̀tajà táwọn wà ní tí wọ́n kájà. oníkà ìmọ̀ tọ́kù tí ti wọ̀ ẹ́ pé kò sí ẹ̀kọ́ mẹ́títọ̀ mẹ́tí. ara ti wú. bàbá wa ní ilé wọn náà ni. wọ̀ ní ìgbòho lọ́sẹ̀ náà ṣe wọ́n àbáṣe gbọ́dá. ìbéèrè ti pé ìdíjẹ́ tọ́wọ́ fẹ́ fún ìyẹn. sílẹ̀ ìwọ́lẹ̀ ìfẹ́ fúnra rẹ̀. tí wọ́n ń gbàgbọ́ àwọn máa jèrè níbi tó ṣe. tí wọ́n gbàgbọ́ àtijọ́ ìwọ́n gbé kọ́ wá rí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ilé okéwú ilé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé ìdí wọ́n fi àwọn ọmọ lórí ni wọ́n gba ẹgbẹ́gbẹ́ ni. torí pé kí ni wọ́n fẹ́ fi ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. bẹ́ẹ̀ ni wọ́n á ní wọ́n ń fẹ́ irú ọ̀pọ̀lọpọ̀ bí náà tó ṣe abẹ́jẹ́ má bẹ̀rẹ̀ lónìí akéde láti ayọ́ látara pẹ́kí ni wọ́n rí àwọn ọmọ ọlọ́ ilé ẹ̀kọ́ wọn ò sì lẹ́yìn láti tóbi ti dàgbà títí ẹ̀kọ́ ni wọ́n dàgbà ní àdúgbò gbogbo kí wọ́n má ṣe àwọn ilé ẹ̀kọ́ èmi náà tó ní kí wọ́n lè fẹ́ ní máa ń tẹ̀lé tẹ́lẹ̀ ìgbà táwọn tó wáyé tó ti dọ́kọ̀ọ́ àwọn ẹ̀fá yọ̀ọ̀sì mo ìjàgbá àwọn ọmọ ilé ẹgbẹ́ wọn kẹrẹ àti ìwé tí wọn ò tún tán ní ẹ̀kẹ́rẹ́ fà á àti tẹ̀ wọ́n tún pọ̀ mẹ́. nígbà tí kí ọmọ pọ́ùn rẹ̀ nígbà mẹ́rin sùn lápẹ̀jú rẹ̀ tó ti pé tipátipá lọ́mọ káàdì ìjọwọ́ dáadáa. ẹ dákun lẹ́ni wọ́n lọ́wọ́ sẹ́yìn tó ilé ìwé tí wọ́n ń bẹ̀ dáadáa fún. mo ní pé nígbà tí ọ̀pá ti kẹsẹ̀ fún àwọn òbí jókòó tí wọ́n jù máa jẹun. Bọ́pọ̀lọpọ̀ wa máa lé owó sí ẹ̀yọ́ kan tí òun mú ẹlòmí yọ wá yìí. Tá a máa wúlò àti ìbára ìbára gbogbo ẹ̀yẹ làyún mi wà lọ́gbọ̀n láti ayọ̀ ìbàlẹ̀ àti máa yọ ẹ̀kọ́ ẹ wá dá ohun ọ̀pọ̀lọpọ̀ àwọn pọlitíkáǹtì wa ìbò ní two point two thousand and twenty-three wọn ò fẹ́ fún orílẹ̀-èdè ọmọ nàìjíríà wọn ò fẹ́ fún ọ̀làdìyọ. ọmọ nàìjíríà máa mú wọn máa lọ nínú oṣù mi torí nínú ìwọ́n máa wọ́n pèlú wọn lórí ní jésù ẹni tó bá yẹ kó tọ́lọ́ bá ti kẹ wọ́n máa wò ní ìlú náà tóun náà ẹ̀ bá ti lọ́lẹ̀ ẹ̀ tiẹ̀ ọmọlúwà àdìjọ wò ní ilé ní ilé ọmọ olúkìlú náà jẹ ọmọlúwà àdìjọ ọmọlúwà àdìjọ ní ilé. ṣùgbọ́n nínú kẹjí máa ń bá ẹgbẹ́ ìjọmọlúwà àdìjọ bàjẹ́ òun ní àìríjẹ àìríwá tí ó ti bá dojú ẹ̀ ìsísè ní ọmọ orúkọ yẹ kó wọ́n dá sí ọ̀rẹ́ kó wọ́n ṣe yóò sì ṣe látara gbẹgbẹ òtítọ́ òtítọ́ lágbára ọ̀pọ̀lọpọ̀ wá àdìjẹ́ ni èyí tí wọn fẹ́ ipò tí wọn fẹ́ kọ́ mọ àwọn wá ipò táwọn ní ọ̀tọ̀ fún ara wọn ní ọ̀tọ̀ fún ẹbí wọn wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀kọ́ wọn sì wọ́n ti lè dé oṣù ẹ wo àwọn tí wọ́n lọ pẹ́ẹ́lí ìpínlẹ̀ ẹ wo oríṣiríṣi tí ìjọba ẹ̀ látọ̀dún ìdá tẹ̀sí tẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ jẹ ìyẹn wọn kú àwọn ọkọ̀ wọn pé dẹ́bàdà dẹ́bàdà ọmọ báyìí ni ọ̀rọ̀ ọdún yẹn lórí ìjà ẹni ẹni tó fi àwọn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ẹni yóò ṣe kẹkẹ lọ́dọ̀ wọn rárá ṣùgbọ́n tí wọ́n bá mú dáadáa ẹni tó mú ní brown torí tó bá ti mú tó yẹ ilé ẹni tó ti tẹ̀lé o ìjọ ti wá ẹnu àwọn ti ti dábà wọlé ibẹ̀ làwọn yóò ti máa lọ máa wọ́n náà pé jìbìtì kọ́kọ́rọ̀ yẹ o báwa lè fún jìbì àwọn ọmọ wa ti sílẹ̀ tí bá bìlì ń gbowó tí bá bìlì ẹ̀yìn ọkùnrin ń gbowó ìbéèrè wa ni pé nínú tó ọ̀sẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn tí sòwò làwọn náà ń fẹ́ lórí ìṣòro tí ìṣòro lórí ìṣòro ni wọ́n fẹ́ ọ̀nà oríṣiríṣi ló kàlùkù wa lórí lórí ààrùn lórí àlejò àti lílo bàtà lè sọ̀rọ̀ lọ́kùn nǹkan tó fún apá àti ìgbàgbọ́. àgbàtà akọ́wọ́ mẹ́fọ́ wọn ní kéjì náà ló kura wa ẹjẹ́ àgbéṣì lọ sínú ilé àtọ́nà lọ sílẹ̀. pé ọkọ àtìyàwó kí ni tọ́kọ fẹ́ fún ìyàwó ẹ̀ kí ìyàwó fi kọ̀kọ́. ìgbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó ti fẹ́ kọ̀ sí ẹ̀ fẹ́ kí ìyàwó rẹ̀ ló wọlé rárá. kò fẹ́ dáadáa kẹ́kẹ́ ó ti pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó

gbogbo ra ẹ kọ́kẹ́ kọ́ lọ́ọ̀rẹ́ ọ̀pẹ́ kẹ̀kẹ́ ara bọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ lọ́ọ̀rẹ́. gbogbo dáadáa kọ́kẹ́ kọ́ lọ́ọ̀rẹ́ rẹ̀ ọ̀pẹ́ ọ̀pẹ́ pẹ̀lú àwọn dáadáa yìí bọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ lọ́ọ̀rẹ́. ẹnu bí nǹkan kò ṣe pé ọmọ ìyàwó ẹ̀ ní bẹ̀rẹ̀ lọ́ọ̀rẹ́ ìgbéyàwó òsínlẹ̀ máa ní òsínú rẹ̀ àtọmọ ìyá alẹ́ ni yóò sì máa ṣú ìgbé látara ọ̀rẹ́ gbogbo ọjọ́ ìjọba lọ́wọ́ àlọ́ pẹ̀lú ọmọ ìlú ìlú lọ́pọ̀lọpọ̀ sí kí ni o bí wọ́n ti ń ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ nìyẹn nínú wọn pẹ̀lú ọmọ ta ọmọ yàrá débi pé ẹsẹ̀ tí wọ́n pé títa ayé yẹn lè kí ọ̀nà sùn yọ ọ̀nà ọmọ kẹrẹ sùn ọmọ kẹrẹ yìí mọ́ yóò fi ọkọ̀ tẹ́lẹ̀ ó lè fi bẹ́ẹ̀ kí ìyá ṣe láti gbé ọkọ̀ tẹ́ ọlọ́run ti ń débò rọ̀gbọ́n ọlọ́run ti ń débò yẹ́n ní ẹni tí torí pé ní tí ẹ fi ọ́ da sí orí padà sí ìyẹn bẹ́ẹ̀ ilẹ̀ jẹ̀ kí wọ́n fa lóka lówó wájú rí lónìí lóka lówó ti rí lónìí torí pé kí ìyẹn fi ní ọgọ́rùn-ún ní ọgbọ́n yóò fi ní ọgọ́rùn-ún ní ọgbọ́n ẹ̀yẹ́ lè rí pàtí kí ẹ ti máa rẹ́ ọ̀rọ̀ máa kọ̀ ọ́ ẹ̀yẹ́ sì lè rí ìpàdé tí ẹ ti máa tó ìgbọ́n ọ̀rọ̀ ìjọba dáadáa pọ̀ kẹ́kẹ́ kejì rẹ̀ àmì ìlara lò àmì ìkéka lò àti ìpẹ̀tẹ̀ lò dáadáa pọ̀ wá fẹ́kù ẹni tí tiẹ̀ tó ń fẹ́ fura rẹ̀ kò wá gbọ́dọ̀ wò ti tiẹ̀ kò fi gbọ́dọ̀ wò má ti fẹ́ nìyẹn. dáadáa tó ń fẹ́ fura rẹ̀ fẹ́fẹ́ ó wò sí rẹ̀ kẹ́lẹ́ dáadáa yẹn tó ń wù tiẹ̀ kẹ́lẹ́ tó ń fẹ́ yẹn kọ́ ló ń fẹ́ yẹn wọ̀ ẹnì tó ń rẹ̀ kẹ́lẹ́ dáadáa yẹ ọlọ́wọ́ alẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ lórí. Kí ló wọn bẹ̀rẹ̀ sí lakọ́dà ẹ̀ láàbò sí ìgbàlẹ̀? Àyùfẹ́ dáadáa rẹ̀ tọ̀ fẹ́fẹ́ mi kejì rẹ̀ kọ̀kọ́ bí ìfẹ́ ni ọmọ ìlà tó ọ̀la kọ̀ mi. Àyùfẹ́ dáadáa rẹ̀ tọ̀ fẹ́fẹ́ mi kejì rẹ̀ kọ̀rọ̀ wá tó bọ̀rọ̀ kọ́ dáadáa ẹ̀ tó ọ̀fẹ́ jẹ. Orí bẹ́ẹ̀ ni Rúbì Ákìlẹ̀ Àkùlẹ̀ Rọ̀jà Fàdí. Àlẹ́ mi sọ̀rọ̀ wọ́n àmàlẹ́ fẹ́ ó ní wọ́n ti kọ́lá àgbáyé wọ́n ti pè sókè wọ́n ní kékeré yìí ti fẹ́ kọ́ wọ́n lọ kọ́ ní àwọn oúnjẹ nípa ọ̀gbẹ́ dáadáa fún. ṣùgbọ́n tí wọ́n ní yóò di ẹ̀rọ wá ní yóò di. ẹjẹ́ wọn ti tẹ̀lé wa Yusuf alẹ́ ìfẹ́lẹ́. àwọn bàbá Yusuf wọ́n mú yẹn tó bàbá wọ́n wá mọ kírílẹ̀ ìwájú. wọn ò fẹ́ kírílẹ̀ kírílẹ̀ ìyẹn ọ̀ gbogbo eré tí wọ́n sá pátápátá ibo ni wọ́n padà borí sọ ibo ni wọ́n padà borí sọ àkọọ́lẹ̀ náà wọ́n padà lọ bá ibẹ̀ náà rẹ ẹni ló máa rò pé lápájá á kẹlẹ́ kò rí kò sòrò wà lọ́rẹ̀ rẹ kú sí ìlú rẹ rẹ òun ló sì máa fẹ́ dáadáa fún yẹ ọlọ́run rẹ chinese French, ló ń kà abẹ́ni rẹ yàrá tó ń dé ń kà abẹ́ni rẹ yẹn dáadáa fún yẹn yóò mọ ọ́n fi á ọlọ́run wá kọ́ ló lọ́wọ́ sókè dípò wọn náà lọ́wọ́ yóò máa lo òkúra tó ń bẹ̀rẹ̀ ṣe fún yẹn ibi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó ń ṣe fún yẹn ọ̀nà pọ́lá ètò ìwúlò lọ fẹ́ àyẹ̀wò àyíké dáadáa ẹgbẹ́ fóònù yẹn lọ́wọ́ máa ń lò lò tí ó ti délẹ̀. ẹ jẹ́ ká lọ àdé ìgbà tó bá ń sọ wà ní àdíjẹ́ ẹ̀rù ìgbà tó lọ lọ́wọ́ àdíjẹ́ fẹ́ dáadáa pátá tí yẹn máa ń fẹ́ fúnra ara rẹ̀ ọgbọ́dọ̀ láti gbà bẹ̀rẹ̀ pé gbogbo ọdún pátá tí yóò kẹ́kọ̀ọ́ tẹ̀lẹ̀ sóru òun kẹ́kọ̀ọ́ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ kejì rẹ̀ àwọn ọmọ wa bá yí ayé ìsìn sọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ lè rí bẹ́ẹ̀ ìgbà tẹ̀lẹ̀ kejì lọ́wọ́ sọ Ya, boleh kira kau tahu malam ini kufur balik. Kau itu kufur balik ini loh. Kita tu mesti ada lagi yang orang main Jadi orang mungkin jadi orang gitu. Sebentar itu mesti orang ada lagi. Eh, sudah ini apa? Ini proses ini orang ya. So, ini cuaca tinggi. Ini maksud kata kita, hati orang Kita masih ọlọ́run bá lè lọ ọlọ́pàá lọ́wọ́ sókè ó ti ti àwọn ọ̀rẹ́ sílẹ̀ lọ́kọ́ ga wọ́n lẹ́ sí alápèjọ rẹ̀ orí pé kò tiẹ̀ lágbára ó mú ọmọ ẹ̀ lọ sí bọ́pí skul dípò pé wàá láyé kù kẹ́nu kàbúrákù tó wàá lè lọ́kọ̀ sí lórí tó tọ́lọ̀ wá sí bọ́. máa bá yín bọ̀lẹ̀ láti ikọ̀ ọ̀sẹ̀ fúnra ẹ̀ fẹ́ bọ́ọ̀lù náà kí ló dé ẹ̀dá àwọn ọ̀yọ́ lọ́dún alágbára ah, kankan o wọn náà rẹ lágbára tí wọn lágbára wọn náà ọmọ orúkọ lọ́dọ̀ rẹ kí ni ọlọpọ rẹ lè fi sì lọ lọpọ rẹ fi o ní kíkara tí wọn lè gbẹ bẹ́ẹ̀ ní pípa ẹ tó ń pípa lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ yìí lẹ Ọlọ́run ti tẹsẹ̀ o Ọlọ́run nìkan lọ́wọ́ tí o ti tẹsẹ̀ ẹ ti àlùkí àbọ̀ ń tẹ ti báwọn máa ń wá àwọn ìṣẹ̀lẹ̀ ń bẹ. Mo rántí ẹni wọ́n lọ́wọ́ bàbá rẹ̀, ó ní àwọn ọmọ tí bàbá àwọn tó ń bọ́ àwọn tí bàbá àwọn kú. Orí tí bàbá àwọn bá bẹ́ẹ̀ léwé, àwọn ọmọ lọ́wọ́ ni bàbá àwọn kọ́ máa kú lówó rẹ̀. Yóò bẹ̀yẹ̀ máa tẹ̀wé ayé rẹ̀. Bàbá àwọn kú àwọn ìlágbára kò sí kẹ̀kẹ́ wọn. Àwọn ọmọ àwọn yìí, àwọn tó ti tẹ̀yẹ́ ti wọ àwọn Àwọn ọmọ táwọn òbí àwọn kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ sí àwọn tó lọ wá sí lọ kẹ́kọ̀ọ́ àwọn ọlọ́mọ ni tó bá ti tó bàbá yẹn ní àníyàn ní ọba dà yóò fi dáadáa báwọn ọlọ́mọ ti bẹ̀ láti sákàtà rẹ̀ yóò sì rí rẹ̀ nìyẹn èyí àwọn afẹ́ dáadáa fúnra wa dáadáa afẹ́ fúnra wa yìí ká máa fẹ́ bẹ́ẹ̀ lómi rẹ̀ látẹ̀lẹ́ yìí lórí ká máa wá pẹ̀lú àwọn ènìyàn onígbà tí ìfẹ́ lómi ká ó sì òsì lára sí wa ó lè má lágbára àti ó lè má lágbára àti ṣe wọ́n tún rẹ̀ lọ́wọ́ ọmọ àgbẹ̀lẹ́ lọ́kàn ọmọ ẹ̀ ń tẹ̀gbé àwọn ọmọ ọmọ tó bí wọ́n ti gbogbo bí wọ́n yìí twenty years lẹ́yìn márùn-ún ìṣẹ̀yìn ọwọ́ àti ìlọ̀nà yìí púpọ̀ kí wọ́n ti ní preparation ẹ̀ fún fẹ́ẹ́ sí àwọn ọmọ yìí. ìgbé tó wá di ẹyẹ ìkẹsẹ̀ níjọ́ yìí bàbá yẹn ní bí ní ìgbà tó rí pé àbúrò ní àbọ̀ làlẹ́ bàbá yẹn wá fi àwọn rẹ̀ tí wọ́n wà ní pé á ó ṣe é ṣe kó nà kúrò ní o ẹ̀mí ìdúgbò wo kí lẹ́gbẹ́ ló fi lẹ́wọ̀n lẹ́fẹ́. ẹ̀mí ti kí òkú wọn da ìnáwó wọn mú o. sókè lọ́wọ́ ẹ̀rí pé yóò mọ̀ pé ọ̀rọ̀ yìí padà kú. ẹni tí ń ti wà nímọ̀ nǹkan ìfọ̀mọ̀ ọwọ́ rẹ̀ pé àwùjọ wá kàkiri. ìdí tó wá pè ẹ̀ka òun ní ìjẹ́ láti gbẹ̀dọ̀ wá. ọmọ ẹ̀ka lọ́wọ́ ilé ẹ̀ka wá ọ̀gá ìdájọ́ ìjọ òun ní báyìí orí ìta ti kò tún pé owó ọ̀wá rẹ̀ gbẹ̀sẹ̀. lẹ́yìn ọwọ́ rọ̀ lẹ́ ọ̀gá bá wá dé lọ́rùn àwọn ẹ̀rọ wọn lọ́wọ́ ìjọba rárá. kò sí wọn jọ. ìtàdédé bàbá ìbá rí pé wọ́n bí òkú jáde. kí nígbà tó ti tẹ̀lé wọn á ah, bàbá àwọn sọ báyìí báyìí báyìí báyìí á ah, tóun bá tóun bá lọ fún òṣìṣẹ́ ìdáwó ìgbà lónìí. á tó ti sùpọ̀ rẹ̀ àwọn èèyàn ńláńláńláńláńlá káàkiri àwọn akéwọ̀n rẹ̀ wọ́n máa ń ní ọ̀rẹ́ tí wọ́n máa ń gbà sí. á ọ̀dọ̀ yìí wà máa ń jà tọ̀tọ̀ síra o á lè wá ilé ìsè. ẹ sì ti rúdà ìmọ̀ràn dáadọ́ sí ìrẹ́lẹ̀ àwọn táwọn àti wọn ọ̀dà tó wọn kò sì mọ kí wọn bá tó la látàárọ̀ yìí kò mọ̀ tó kù sí bàtí ṣẹlẹ̀ tó ṣùgbọ́n torí ti ẹ̀ mọ̀ ẹ̀ pariwo láyé ìlú ti tẹ́tẹ́ gbà ní kí ìyọ̀n bá máa sáré dájọ́ alágbájá ọ̀rọ̀ tí wàá pẹ̀ lórí ọ̀rọ̀ bá rìn lọ́wọ́ ó lè máa wọ́n ọ̀rọ̀ ní ọ̀ta ọ̀rọ̀ pẹ̀lú òfin ó lè jẹ́ kí ìṣòro ní ó lé tó lè la yẹ rẹ̀ ọjọ́ náà ń gbẹ́jọ́ fúnra rẹ̀ ó ní ìdí mẹ́mọ́ níbẹ̀ tí ìjà yìí ò fi sòdó lẹ́bí kó pé wọ́n máa lẹ̀. látara bẹ́ẹ̀ àbùkátà àwọn ọmọ náà kálá ní ẹ̀ dáadáa síra wa kọ́lù kọ́ sàkóso wa báwa ọlọ́wọ́ wọn kọ́ وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله فإن طريقة الحجاب بين بعضها الإنسان المؤمنات زي بدر كيف يصلح الحجاب الكلى الناحية يخالف القصد الشريعة قالوا يفاء لا تذكر بالاحتجاج القصري وهذا تبرر بالفهم وبمشايل فاحشة لا تزال أمتي تخير ما لم يشعر ولا الذلة وإن فشل ولا الذلة أوشك أن يعمر الله ولما أقول الكلام كلام الله وخير لأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور المتساجعة وكل في الدنيا وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنت برضو عليك معك أصل الكاس ما صلوا على محمد صلى الله عليه وسلم وما عليكم كان يعطيك لما على محمد أو نبي قليلا في كان بالبداية أن النبي صلى الله عليه وسلم كان يعلى إلى أتراجيك أيام صلى الله عليه وسلم أنا كيف أقول كيف أقول نعم أقول دابو تيجي tí o bá fi di ẹ̀fọ́ máa fi ju ẹ̀ èdè ẹjọ́ tó yọ ara rẹ̀. Bákan náà pé nínú àwọn àkéèsì tí lọ sọ́dọ̀ àwọn obìnrin àtàwọn alágbàṣọ́ àwọn òbí òun ni lọ́yọ̀ ìjà fi àwọn ọ̀sùn dídá àbùsírí ìbá ti wà lónìí. ìjà àbùsírí ìjàkúdà ọ̀ lọ́sẹ̀ wọn ni pé ìjà nínú sẹ̀ríà èyí tá a máa fi kù ọ̀sán mọ́lẹ̀ yìí. ṣùgbọ́n ìjà àbùsírí lónìí ó ti wá rí fún òun tẹ̀sán báyìí ọ̀sán oríṣiríṣi ní kó ló máa wá láti bọ́ bá ìjà pàtàkì ó bára wọn. ìmọ̀ àti kókó tí wọ́n ṣe tó wákàtí báyìí. tó létí pé àwa ló ta fẹ́ fi ìwọ̀n pété àlùkálẹ̀ ìyá àbùṣà rẹ̀ síjà àbùṣà rẹ̀ alẹ́ ti rí báyìí. tó kùtùkì ti ṣẹlẹ̀ àlẹ́ o tó ó ti di kọ́lọ́kọ́lọ́ ni. lóòótọ́ tí àwọn olùkọ́ gbà pé lóòótọ́ tí ìbá ṣe bọ́lọ̀ wà láṣẹ tó di ọ̀sán kò sí bọ́lọ̀ tá a lè lò. ṣùgbọ́n pọ̀ rẹ̀ pọ̀ bí ilẹ̀ tẹ̀sán ọ̀sán tẹ̀sán lọ́pọ̀lọpọ̀ wá fi mí dáàbò lé bẹ́ẹ̀ sì ni ọlọ́run fún wọn tẹ ìdí àbùkù sọmọlẹ̀ láti fi pèpèntì aburú ṣùgbọ́n jíjà àbùkù bá máa ń fà wọ́n sí aburú àkókò ìjà àbùkù wọ́n bá fi ìjà àbùkù ń fa àwọn èèyàn sí ìjà aburú àkókò ìjà àbùkù kéèyàn máa tó gba àwọn obìnrin àti gbogbo àwọn tá à ń jẹ́ òbí àwọn alágbàtọ́ tá à ń rí gbogbo kálukú nǹkan yìí àwọn olùkọ́ ọmọdàtọ́ yà á tán yìí nígbà gbogbo bèrè yẹn kéré èso jáde yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn kan jẹ wá pé àwọn oṣù pẹ̀lú ìjà wọn ẹnu bí ọkọ ìlú kan báyìí tí òkú kejì òkú yọ báyìí tó àwọn kan wá ń pè bọ́yọ̀ wọ abẹ́rẹ́ òdi orúkú ọwọ́ àwọn ìdáàbò kò lè jẹ́ bí túrú padà ṣùgbọ́n àjọ bọ́wọ̀ fẹ́fẹ́ àti kòkè àti dalẹ́ òkú orúkú irú ìdáàbò lè ẹni tí ọkọ ọ̀sùn lọ́sí ní kẹfà yìí gbélé ìyẹn sáré ìjà ṣe láti fi wálẹ̀. ṣùgbọ́n oríṣiríṣi iṣẹ́ wọn ló gbọdọ̀ kí ń dà sí báyìí ẹ̀rọ gbà wọlé sí ìfẹ́ káàkiri lọ́kọ̀ wá gbé jáàbù kan lórí lọ́kà tó fẹ́ tó ṣe ààbò bí àwọn ọlọ́pàá Amẹ́ríkà ilé ìwé ń tara rẹ o èsì ara rẹ rárá tàbí ṣàkóso lọ. ẹ̀wọ̀n arúgbó yíwọ̀ kejì lábẹ́ ẹ̀ lẹ́yìn kàtà ń bọ̀ pọ̀lọpọ̀ obìnrin àwọn tó ń sọ tó ń lọ jáàbù láàzọ àwọn òfin ọ̀rọ̀ àti ọ̀rọ̀ á lé ní rárá

kódà bí ẹni nínú pé sọ́ọ̀tù ni àwọn ẹni máa ń lò rárá o yìí ká àwọn máa ń lò kó kú ìṣúná lò. òní ẹgbẹ́ ní fún ìṣúná sọ́ọ̀tù ni pé láàpọ̀ ọkọ̀ rẹ̀ tó bá ti lè fún tó bá ń lò sí ẹni rẹ̀ ti bẹ̀rẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn arúgbó òdòdó tọ́lọ̀ sọ̀yà. ọ̀dà wáyé gbogbo ẹni tí ń jẹ́ ọlọ́mọdé obìnrin ọ̀rọ̀ yẹn ni gbogbo òdìlẹ̀ kì í ti bá ọ̀rọ̀ náà ìfẹ́ gbogbo mùsùlùmí ọlọ́mọdé ọlọ́mọdé yẹn lọ يا أيها الذين قل أزواج وبناتك وزايروا إلى نبي أيها الله أولئك سبحان الله بابلين رك توا بابو بابلين مسلمين قد قد مبتدين عليهم جميع جلاله جلاله dákò tó wọ́n dà bọ̀rẹ̀ ni bíbọ̀ ìdòdò wa nù gbogbo ẹni tó ń gbóbi yẹ o yóò ti bá àwọn ọ̀rẹ́ ìfẹ́ àwọn ọ̀rẹ́ wọn bọ̀ ẹ̀ àjẹ́ mùsùlùmọ́ lọ́dún tó bá wọn lè bí a ọ̀ ọ̀rẹ́ tó wà nínú rẹ̀ fún owó ìfúnra pẹ̀lú ìdáfẹ́ ní pòtẹ́lẹ̀pòtẹ́lẹ̀ ó ti kọ́ tó lọ́rọ̀ àwọn ọ̀tẹ̀ lọ́wọ́ máa ń lò ẹnu ní ìsìn yìí kò sí lọ́fà lórúkọ tó ń bá ti lò fẹ́ràn tàbí òun ti ní báyìí òun máa kọ́kọ́ àwọn ọkùnrin kan tó jẹ́ra ara kíkẹ́ ẹ̀jẹ̀ o ìyàtọ̀ ní padà wá ti ẹ̀tọ́ ní gbọ́gbọ́ sí tó ti lè gbọ́. gbọ́dọ̀ wà lára kíkẹ́ sí ó ń pa ara kíkẹ́ ayé ìyẹn wọn ti ya ya ayé oṣù ọ̀pọ̀lọpọ̀ ló ń kó sọ́wọ́ bẹ̀rẹ̀ kí ọ̀wẹ́lẹ́sù ó sì wẹ́lẹ́sì ó sì wẹ́lẹ́sì lọ́wọ́ látara bẹ́ẹ̀ ṣe kò kí kọ́lọ́mù má kẹ́rẹ́ yẹn ní ẹ̀ka kò lọ́wọ́ kò bá kọ̀ọ̀rọ̀ ra wọn. lọ́nà bá bẹ́ẹ̀ kẹ́ ìlú tàyè fẹ́ kú yẹn ní ìlànà fẹ́ òun ló kó ọ̀rọ̀ máa jẹun. kó ọlọ́ á sí lọ́rùn jẹ tó lọ́wọ́ bá ọlọ́run máa ń fi ẹ̀rọ orí ayé ẹni tọ́lọ̀ ń pẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ kò fẹ́ lọ́rùn òjò látara lé ẹja tó ní ní ọlọ́pọ̀ sàánú wa abẹ́rẹ́ ọ̀fọ̀ sàánú wa sàánú tí wọ́n tó ní ọlọ́dọ̀ọ̀rọ̀ wa láti gbàgbé fún wa kájàlú wọn láyà wọlá àtàrà wọlá òbó rẹ aláwọ̀rí wa mọ́tò ìlú láyé wọlá àyẹ̀kẹ́ ọlọ́run wa àwọn abẹ́rẹ́ ọ̀fọ̀ sàánú wa sàánú wúlí nàìjíríà ti kàwé kọ́ àtúnú wọ́n lè tó tó sẹ́nu tó kọ́ àtúnú wọlá àtàrà wọlá òbó rẹ tí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá ń bẹ àlọ́ wa ọlọ́run bá aṣọ nílò lọ bá aṣọ nílò lọ pẹ̀lú àwọn ọ̀làkàrọ̀lá òwò ní ìlú ẹ̀rọ ọba kan kúrò ń wá àwọn ìpa ìdíje báyìí ń wá àwọn ìṣòro ṣùgbọ́n kẹ̀kẹ́ gbọ́dọ̀ tún ìka ẹ̀rọ ọ̀nà bá aṣọ bá aṣọ lọ bá aṣọ lọ ọ̀làkàrọ̀lá òwò ẹ̀ yóò fẹ́ẹ́ gbọ́dọ̀ wá àwọn ìṣòro pátá lọ́dọ̀ aṣọ wálẹ̀ ọ̀làkàrọ̀lá òwò rẹ̀ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فكان أمسك علينا السفر وسكت حياتنا وصلنا على القوم الكافرين وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك